إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́bá Allah subhanahu wa ta'ala àtọrọ salatu fánàbíwa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run ọlọ́run kí wọ́n bá wọn sọ̀hábùn sí ọlọ́run kí wọ́n bá oníkàlùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin alàlá ìlàhà ìlọ́pàá gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ èyí tí a fi ṣe rawa ní àǹfàní tí a ti fi ran ara wa létí inú ẹ̀kọ́ tó pàtàkì fún mùsùlùmí tó jọ́nà àyànléwa lórí tààgbọ̀rọ̀ mọ́ gbọ́yé islam wa òun náà ni ahkamul masajid tàbí ní ni ó sì wá ní ọ̀pọ̀ ẹyọ rẹ̀ òun náà ni hukmọ̀ alhukmọ̀ lọ́wọ́n ọ̀dọ̀ àwọn afọ́ onímọ̀ ẹ̀sìn àwọn afọ́ aṣálàyé wọ́n ni alhukmọ̀ alkhitab almuwajja ila almukallaf òun ni ọ̀rọ̀ tó dá sí wípé ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala yálà ọba wa sọ́nà al-Qur'an al-Karim abóníkí ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam tó bá wa sọ nínú súnnà rẹ̀ tọ́lọ́wọ́n wá dájú ọ̀rọ̀ yìí tó dájú ẹ̀kọ́ gbogbo ẹni tó bá ti bàlágà irú àmọ́ jẹ́ dandandandan táà gbọ́dọ̀ mọ́ mú táà bá ṣe ó lè bíyà fún ni ìgbà míì ó lè jẹ́ dandan dandan tó dá sí pé dandan ní ká ṣe ṣùgbọ́n táà bá ṣe kò bíyà fún ni ṣùgbọ́n lọ́wọ́ sán ẹ̀lẹ́sàn lé lórí ìgbà míì a máa jẹ́ dandan dandan òun ni ká fílẹ̀ táà bá fílẹ̀ yóò bíyà fún ni lọ́dọ̀ Ọlọ́run ìgbà míì sì nìyí ṣùgbọ́n táà fílẹ̀ táà ṣe kò síyà fún wa ìgbà míì sì nìyí a máa jẹ́ ìtó já sí wípé tó bá wùwá ká ṣe tó bá wùwá ká fílẹ̀ kò sí ìta ṣe nínú méjèèjì tó bùkátà sí kọ́lọ́run kó fìyà jẹ wá masjidu òun níbi tí àti ma jọ́sìn fọ́lọ́wọ́ ọba Allah subhanahu wa ta'ala tó jásí wípé aṣàlẹ́ṣà fọ́lọ́un oríkèríkè táà fi jọ́sìn fọ́lọ́un pàápàá jùlọ iwájú wa a ń fi balẹ̀ níbẹ̀ láti bí sájádá yasjudu masjidu táà bá nígbà lérò pẹ̀lú àwọn oríkèríkè yìí gbàmí àwọn àfáà mọ́ pé ní masjadu gbàmí àwọn àfáà sì mọ́ lò pé masjidu a mọ́ túnmọ̀ sáwọn oríkèríkè tó dá sọ pé kò sẹ́ni táàfi pọ́nlé táàfi gbé tóbi tó ju ọlọ́mọba Allah subhanahu wa ta'ala lọ nínú èdè lélẹ́ yìí ṣùgbọ́n nínú ẹ̀sìn lórí ìtumọ̀ yìí tọ́mọ́ ní almasjidu òun ní ààyè kan táa ṣàlẹ́ṣà láti máa fi jọ́sìn fọ́lọ́run gẹ́gẹ́ níbàmú sí tí Kùránì gbé wá fún wa àti tánàbí sallallahu alaihi wasallam tó làkalẹ̀ fún wa ní gẹ́gẹ́ bí ìlàyé tá fi jọ́sìn fọ́lọ́run kama ṣìgbọ́yé síbi tí a ń pè ní almusalla almusalla òun ni ààyè kan ta láǹfàní láti kínu níbẹ̀ bí tá ti mọ́ kínu kúlè bá lè yíó wá dáadáa bí ti mọ́ kínu eid ìyẹn ni pápá tá ti mọ́ kínu eid ni ṣùgbọ́n masjidu a mọ́ kínu bakana ẹ̀ bákanáà àwọn kankan dè wá nínú òfin tọ́lọ́run tó lábọ̀ wá lọ́rùn nínú mọ́sálásí tí ò sí fún mi táa ń pè ní mùsọ́lá ló bí já sí wípé gbogbo bí táa bá ti ń pè ní mọ́sídìdù mùsọ́lá lè ibẹ̀ láti kínú inú tọ́ níbẹ̀ àmọ́ kìí ṣe bí táa bá ti ń pè ní mùsọ́lá láàmọ̀ pé mọ́sálásí lára àyàtọ̀ lélẹ̀ ibi táa ṣàlẹ́ṣà tó dá sí wípé akàmọ́ kírùn bẹ̀ ni ṣùgbọ́n kìí ṣe mọ́síláṣí tó bá wù wá a lè yí padà ká sọ́dín tó wù wá a kírùn bẹ̀ last year ká débẹ̀ ní yẹ́ yìí ká mọ́ bá kó ti di ṣọ́ọ̀bù kò sí láìfì níbẹ̀ àtakò ni kò sẹ́ṣẹ̀ lọ́rùn wa torá wà láníkàpá sí mùsọ́lá kìí ṣùgbọ́n masjidu masalasi táa bá ti pè nǹkan ní almasjidu ó ti di tọ́lọ́un kìí ṣe pé mi ni mo kọ́ mọ́ ìwọ èmi mo kọ́ èmi kọ́ ni mo ní ó ti di nínú àwọn ogun tọ́lọ́un tó dá sí gbogbo mùsùlùmí ló ní ẹ̀tọ́ lórí ogun yìí tó sì já sí wípé mùsùlùmí tó kọ́ kò láǹfàní kó ní ah ẹ̀yìn jẹ́mọ́ ẹmọ́ bínú kò sáyè fún yímọ́ ẹmọ́ lọ afẹ́sọ́ di ṣọ́ọ̀bù kò sáyè mọ́ bọ́dẹ̀ dẹ́sí pé òun ló fọwọ́ ara rẹ̀ kọ kò sáyè bẹ́ẹ̀ almasjidu masjidu masláṣí ni masláṣí ó mọ̀ jẹ́ eléyìí ní ta ń pè ní min awqaf Allah subhanahu wa ta'ala àwọn mọ́sílásí tààrí yìí nínú àwọn dúkìá tọ́lọ́wọ́ ọba ni ọlọ́ba Allah subhanahu wa ta'ala ó dùn àwa mùsùlùmí nínú ọlọ́wọ́ ọba pọ́n wálé gẹ́gẹ́ bọ́lọ́wọ́ ọba ṣe ṣe masjidu fún àwa bẹ́ẹ̀ náà lọ́lọ́wọ́n bá ṣe fún àwọn ìran tí wọ́n wá síwájú wa nínú àwọn ànábí ọlọ́run ọmọba Allah subhanahu wa ta'ala nínú ayà tápadà ma gbé yẹ̀wò ó ń tọ́ka lórí wípé náà Al-Qur'an al-Karim ọlọ́ni wà láwọ́lá dáfọ́lọ́ annasa bí ibá ṣe pọ́nà ọba Allah subhanahu lahudimat asọ́wàmì wọ́n bá máa wú àwọn sọ́wàmì sọ́wọ́máà in tí wọ́n pè ní sọ́wọ́máà òun ni ààyè kan tó dá sí wípé àwọn tí wọ́n ti tẹ̀rì sínú ìjọsìn fọ́lọ́hun nínú àwọn ọmọ lẹ́yìn àwọn ànábì tí wọ́n ti lọ lọ́hun bí ànábì Musa alayhi salatu wasalam àbí ànábì wa Isa alayhi salatu wasalam ààyè tí wọ́n ṣàlẹ́ṣà yí pé àwọn tún mọ́ tún fi jọ́sìn fọ́lọ́hun ní tẹ̀sà títí wọn wọ́n á kọ́ ní tóbi awa ga sóró ilé ìlànkù ní sọ́mọ́ bákanáà wà bíyàrún bíyàwó ìtànkù ní bíyàwó òun ni bíyàtù òun náà ni ibi tọ́lọ̀ tó Musa salatu bákanáà alkanais kenisa òun ní ayé ìjọsìn fún ànábì wa isa alaihissalatu wassalam olóòníwà masajid bákanáà àti àwọn mọ́síláṣí yẹn ni àwọn mọ́síláṣí tọ́lọ jíkẹrẹ fáwọn musulmi ọmọlẹ́yà anábì sallallahu alaihi wasallam kò sí ìta ń pè mẹ́sì islam ju masjid tá a bá ní nínú àṣà wa nínú èdè wa ọ̀rọ̀ tá a fi ń rọ́pò fún eléyìí kò yí mọ́ṣíláṣí padà kúrò nínú àwọn ìdájọ́ àtàwọn òfin tó dé bẹ́ẹ̀ sì ni tá bá ń fi ọ̀rọ̀ míì rọ́pò fún lókùnbà yóò bá ti burú nínú èdè wa nínú àṣà wa kò sí láìfi níbẹ̀ ìlàfimọ́ àwọn àpẹẹrẹ yìí bí a kẹnísà sọ́ọ̀máà gbogbo ẹ̀ náà ìran masláṣì ni ìran masjidu ni ọlọ́bà Allah subhanahu wa ta'ala masláṣì almasajidu àwọn masláṣì taari yìí buyutullah àwọn ilé ọlọ́run ọba ni wọ́n ẹgbà ṣe wà ní kààlẹ̀ ọkàn wọ́n balẹ̀ ó bá rẹ̀ lórí pẹ́ nìkan ní wá bèèrè lọ́wọ́ àwátá wà ń àwà táwọn wọlé táwọn kírun táwọn wọlé táwọn kakùnrà ní táwọn jókòó gbọ́wà sí pé ah, ẹ ti sanwó wá ìjókòó yídà ẹ sanwó ọkàn balẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni tó jẹ́ ìmáàmù ní bíbà yìí tó jẹ́ alámòjútó yíbà yìí ọkàn balẹ̀ pé ah, ah, wa nínú Al-Qur'anul Karim ó tó bí ọ̀nà ní 28 tọ́lọ̀n ti lógbó lóhun masjidu masjidu alimasjidu kò sí tó fà tó ju wípé ká lè mọ pàtàkì ìta ń pè ní alimasjidu alimasajidu àwọn masláṣí lọ so ilé ọlọ́wọ̀n bá yìí house rent kò sí tó jọ tenement rate kò sí tó jọ gate fee kò sí tó jọ a nígbà tó bá wù wá lásìkò tó wù wá á sì jáde nígbà tó bá wù wá lókùngbà tí ò bá ti kó nira bẹ́sì lókùnrin pé nígbà mí bẹ èyí fẹ́ jáde kúrò ní mọ́sálásí yóò sì mọ́ jẹ́ ẹlẹ́ṣẹ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam nínú ẹ̀kọ́ tí àwọn sọ̀hábà tí wọ́n kọ́ lọ́dọ̀ rẹ̀ tá a bá ti lè pẹ̀lú tán tán bẹnu mọ́sálásí àìjáde mọ́ arákùnrin kan wá jáde lẹ́yìn ìgbà tí wọ́n faqad asọ Abal Qasim ìlànà tó ní yìí ó fi yapa sí lánà ànábì sallallahu alaihi wasallam ó ṣe ànábì ìṣẹ́ ànábì sì ní ìṣẹ́ lọ́wọ́ bá ní ṣùgbọ́n lè wa alìjáde lẹ́ni àwọ̀ ya má tó lọ yàgbẹ́ tó lọ́tọ̀ kódà lè páàkì kálà ń lólé ìmọ́ mọ́sálásí ibi láti rí yàtọ̀ láàrin almasjidu maslashi àti musalla musalla kìí ṣe kan nínú àwọn ilé ọlọ́run torí pé tó gbé kalẹ̀ gan kò gbé kalẹ̀ ó yá wa temporary lili tí kan bá ti wà temporary tí ó wà dáìmán abadan tí ó wà lọ gbére bẹ́ ẹ̀rí pàápàá jùlọ tó bá jẹ́ maslashi àyépè ní maslashi àyépè ní masjidu musọ́lá ni tó dá sí pé àwọn òfin kan lọ́tún lọ́sì ó dèwà níbàmú sí àwọn mọ́sálásí náà alhamdulillah mọ́sálásí gbogbo àwọn mọ́sálásí tààrí yìí ilé ìfọ̀kànbalẹ̀ ní fáwà mùsùlùmí ọlọ́ba Allah subhanahu wa ta'ala nínú àwọn ọlá tó fi síbẹ̀ fún àwa mùsùlùmí ni tàà bá ti wà ń bẹ̀wọ̀ kan wó balẹ̀ nẹ́fílà láfẹ́ yẹn ni kòránì láfẹ́ ka ni zikiru láfẹ́ ṣe ni kódà káfẹ́ sọ̀rọ̀ lórí ìjíròrò báwo ni ẹ̀sì islamu ó sì máa ní ìdàgbàsókè láwùjọ mọ́ṣálásí ibi táà máa ń lò ní báwo ni ìdàgbàsókè ṣe dé bẹ́sì islamu wà láwùjọ mọ́ṣálásí sì nìyí òun ni ààyè kan tó dá sí pé gbogbo mùsùlùmí ló lẹ́tọ̀ọ́ sí haúsá lajẹ́ ni yíbò ni alhamdulillah lóòtọ́ àdádálẹ̀ ń bẹ ní nẹ́sì islam tí ò ní ọyìn kò sí fọ̀pá wọn kò ní òní wọn ṣùgbọ́n àti ìkan ní masláṣe ilé kan wá kọ síbẹ̀ masjidu lè yorùbá masjidu lè haúsá masjidu lè yíbò masjidun lil aajim masjidun lil a'rab alhamdulillah bídí àwọn àmẹ́sì islam láì sí ìmẹ́jì ṣùgbọ́n ààrí àbíkẹ́ mi sọ pé mi ò rí ẹn lóòtọ́ a lè fẹ́ gbóòórùn tó fẹ́ jọ bẹ́ ìṣesí wa ní mọ́ṣíláṣí ààlèrí kí wọ́n kọ síbẹ̀ lọ́dọ̀ àwọn àbáwà ilẹ̀ Yorùbá ọlọ́run ló mọ ọdún tó fi gbógun ti ara wọn pẹ̀lú àwọn haúsá mọ́ṣíláṣí haúsá lélẹ̀ haúsá sọ bẹ́ẹ̀

ọlọ́run mọ́ miles táàrin kátó débì báyìí ẹwu ilẹ̀ ẹwu kẹnísà tí àwọn rìdíìmù tí wọ́n gbé kalẹ̀ <laughs> subhanallah ó tún tàlẹ̀ pè ní àdáwòlá tàlẹ̀ pè ní dáwòlá ṣùgbọ́n dáwòlá náà ní lóòtọ́ máa wọ́n bá ti ẹ̀ pé bẹ́ àdáwòlá tú alkùfòríyà dáwòlá kèfèrí yìí wọ́n sì gbélé rẹ̀ káwà wò ó sí ibi tá a wà yìí ká tó wá wò ó sí ìtọ́lọ́run tó tún jogún fún wa níbẹ̀ á jura wọn lọ nílẹ̀ ní o ṣùgbọ́n o ní tá bá ti ń pè ní mọ́síjídù lókùngbà táwa mùsùlùmí tá a máa lọ bẹ̀ tá a bá ti pòfin ọlọ́wọ́n ọba mọ́ tá ni sọ́ọ́máà ni bíà ni gbogbo kódà kó jẹ́ mábàdùn al-awthan kó dẹ̀bi tí àwọn oníṣàngó máa ń lò bó ṣe olè kó tóbi kó fẹ̀ sí lópin tá àwọn mùsùlùmí tá a bá ti ń pòfin ọlọ́wọ̀n ọba mọ́ tá a bá ti ń pa ìlànà ọlọ́wọ̀n ọba mọ́ nínú mọ́ṣáláṣí ẹ̀sìn islam mọ̀lẹ́kì èyí ló dá sí wípé ọlọ́ba wa kú oríire lóòtọ́ àwọn èèyàn kọ́lé wọn ralẹ̀ káàkiri eh, self-contained two bedroom flat a plot one kọ́lé one kọ́lé one kọ́lé one kọ́lé one kọ́lé gbogbo wa lè claim ogun ara wa haram ni lẹ́sìn islam èèwọ̀ ni ṣùgbọ́n bí tẹ́yí mọ́sílásí bá ti jókòó a mọ̀ yé wa a fi ọkàn lú ọkàn a fi àyà lú àyà ẹ̀mí wó mọ̀ síra rẹ ni a mọ̀ra wa ìjọmọ̀ ìyá tó tún ju ìjọmọ̀ ìyá níbọ̀ wùdù lọ pé ìbára ẹni gbé ilé tèmi nọmba 13 ni wọ́n ti nọmba 14 ni lóòótọ́ alẹ́tọ̀ síra wa gẹ́gẹ́ bí alábàgbé ṣùgbọ́n ìjẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn tá ń pàdé mọ́síláṣí ó ju ìjọmọ ìyá nínú ẹ̀jẹ̀ lọ bó láṣẹ wá mọ́ àǹfààní ẹ̀lẹ́lẹ́ tá bá gbọ́dọ̀ Allahu akbar Allahu akbar tó má pẹ̀rún ẹni tá a rí rí àjọ kínu ẹni tá a rí rí tó ń bọ̀ òun náà yà kínu àdára wa mọ̀ pé à ah, ẹni yá ṣe mùsùlùmí ni à ah, ó sì jọ Ìgbò ìgbà mí ẹ́kì mọ́lá mi à ah, ẹni ilé Ìgbò lè tó ń bọ̀ ẹ́kàn rí yóò wáyé mọ́lá sí wa ẹ́ mùsùlùmí ni ọkàn náà kọ balẹ̀ náà kápẹ́ Ìgbò ló báyà tó wá ní one piece ń tẹ́ one piece okay go peace na toilet dash go peace ọkùnrin oníbalẹ̀ pé ó lè lọ ṣàbúrú báyìí lọ sí ah never finish akọ́ oníbalẹ̀ mọ́ta ẹgbẹ́ mùsùlùmí ní afẹ́dá pẹ̀jọ gbogbo ilé àdọ̀láwà ń fẹ́ tọ́ ìgbó ṣàlùwà lápapọ̀ ó balẹ̀ a ah, níwádìí ẹ̀ ló dá sí pé lára orí tọ́lọ́wọ́ ọba tó fi kí àwa mùsùlùmí ó fi lékún oore wa kódà oore tó tóbi jù responsibility wàzífà ojúṣe mọ́ṣíláṣí àti ojúṣe àwọn tafẹ́ ìlú mọ́ṣíláṣí wàláhì kò sí orí tó tó kò sí wàláhì tó rí nìyí fún gbogbo àmùsùntà wà lágbègbè yìí lọ́kùnrin wa lóbìnrin wa lọ́mọdé wa fàríyà fọ́rọ̀hù a máa dúnú lọ kó jẹ́ ẹni tí ó dẹ sábà bí orí fún níkàlùkù wà láyé àti lálùkù yẹmù bákanáà mọ́ṣíláṣí ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó dìídì ṣàlẹ́ṣà fún ara rẹ̀ ní nínú Al-Qur'an al-Karim ní inna awwala baytin udiya linnas lalladhi bi Bakkata ọlọ́ọ̀ ní ilé fún ìjọsìn onáàlè tó wà ní Bakkah bákà ọlọ́run pè bẹ́ẹ̀ náà lọ́kùnrán bákà náà tún pè ní maka wọ́n yà pé tàbá lọ wọnú báìbù bákà wà nínú báìbù maka náà náà pè ní bákà sọ́lọ́bà Allah subhanahu wa ta'ala ó jẹ́ kó yọ pé ilé àkọ́kọ́ wa láwùjọ yìí ààrí pé orí pọ̀ fún wa jama àríkí jimá àríkí bó bá dẹ̀ já sí pé àwọn mọ́sálásí mi náà ti ń gbẹ kéréje oore ń lékún ni lókùngbà tá a bá ti pófin ọlọ́run ọba lórí bá sì mọ́ lọ mọ́síláṣí wallahi ànábì wa muhammad sallallahu alaihi wasallam bá tó dé lùmọ̀dínà gbàrà gẹ́gẹ́ bí tá a ti mọ̀ nǹkan kọ́kọ́ tó kọ́ ṣe òun náà ní mọ́síláṣí ẹ̀rù torí pé òun ló pa gbogbo àwọn mùsùlùmí papọ̀ ibi tó wulẹ̀ kó ti wá ìrànwọ́ kó jẹ́ èdè kó mọ́ sọ aṣọ tó wù kó mọ wọ̀ oúnjẹ tó wù kó mọ jẹ mọ́síláṣí mọ́ pàpàpà láti mọ́ kí ní ṣe ọmọ ìyá rẹ̀ kí ló kù fún báwo ni bóòlà láfíà ṣe wà fún kí ló ń tó ń ṣe ṣálàfíà wà fún àbára ní ni ààrẹ mú ni mọ́síláṣí láti mọ́ ọmọ gbogbo ilé tó bá gbélé ni ẹni ẹ̀wọ̀ ìjẹmọ́ ẹni tàjọ ń gbélé a máa kanlẹ̀kùn kókókókó bóò ni ṣálàfíà ní oga landlord wetin na dey disturb me now. ah yesterday na you tomorrow eh dey pay na you na you na you wetin be your own agbẹ̀dùndákẹ́ nti ṣùgbọ́n mọ́sílásí ò rí bẹ́ẹ̀ àrírá wa ó kéré jù ní ẹ̀márùn-ún nítọ̀kan kódà àwọn ìrẹwà jù bẹ́ẹ̀ lọ so almasajidu àwọn mọ́sílásí taari yìí lára tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó torí ẹ̀gbọ́n mọ́kalẹ̀ nìyí ẹ̀wà rí almasajid gbogbo àwọn mọ́ṣíláṣí gẹ́gẹ́ bá ìṣàlàyé wọ́n pín sí ìran méjì àwọn nǹkan bẹ tó dá sí wípé fúnra ara ọlọ́wọ̀n ọba ló sọ fún wa páwọn eléyìí o báyìí báyìí báyìí o wọ́n lọ́lá gbogbo mọ́ṣíláṣí ló lọ́lá ṣùgbọ́n wọ́n tún ní ọlá jura wọn lọ kò sí tá a fi establish afdọ̀líyà yìí ìlọ́lájú ara ẹni lọ yìí bí ìbá ṣe ń dárí nínú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ Nábì sallallahu alaihi wasallam ìbídá sí pé mọ́ṣíláṣí tó lọ́lájú gbogbo mọ́ṣíláṣí ilé ayé o náà ni al-Masjidul ti bẹ ní ṣe àwọn táà ti débẹ̀ pẹ̀lú ògbọ́n náà ló ṣe rọrùn fún wa olólólájú arẹ́bùwà Ibrahim alayhi salatu wassalam òun ló kọ́ bákanáà ọmọ rẹ̀ Ismail anábí Ismail alayhi salatu wassalam òun náà kún láti kọ́ wọ́n sì bẹ̀lọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ sì gbà Ibrahim وإسماعيل القواعد من البيت ọlọ́run ní rántí wọ Muhammad sallam dẹ́ka sọ fún ọ nígbàtí Ibrahim àti ọmọ rẹ̀ Ismail ẹ̀rì yàlfà tí wọ́n gbé sókè ilé ọlọ́run oná ní Kaaba yìí ẹwọ ìsìrì rẹ̀ ẹwọ ọjọ́ orí rẹ̀ múyẹ̀ dẹgbàtọ́ ọlọ́run yaquluna rabbana wọ́n sọ báyìí pé wọ́n lúwa wa taqabbal minna innaka antas sami'ul alim wúlúwọ́lá gbà lọ́wọ́ wa ìjọsìn yìí gbà lọ́wọ́ wa ọba olùmọ̀ ọba olùgbọ́ ọba olùmọ̀ ni wọ́n lọ́nà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní salatun fi masjidi hadha ó nínú tí yẹn bá kí nínú mọ́sálásí ohun Ànábì ní ìlú Madina khairun àbí afdol ó lọ́lá mímá fíìmá síwá ju irun tá a bá kí ní mọ́síláṣì gbòmí lọ illa al-masjid al-haram àfi kàábà ìtàbá kí ní al-masjid al-haram títí kàábà irun tá a bá kí mọ́síláṣì yìí ó lọ́lá ju tá kí lọ́dọ̀ tànàbí sọ̀rọ̀sọ̀rọ̀ ní mọ́síláṣì ànábì Mọ̀dínà lọ torí pé nínú ẹgbàwá mi ní arábìnrin ẹ̀rí ẹni bá kí ìrun nẹ́fílà aráka méjì ní mọ́síláṣí kàábà yóò gbà ládá 100,000 ìrun tá kí 100,000 thousand lọ́nà 100 òun ni èyí tá bá kí ní Madina a gbà 1000 tá bá kí ní Madina èyí tá kí ní mọ́síláṣí ẹlẹ́kẹta onáà ní al-Masjid al-Aqsa taaki ní Aqsa tóun náà jẹ́ nínú àwọn mọ́sálásí tó ti pẹ́ àgbàládá 500 ọgọ́rùn lọ́nà márùn lágbà níbẹ̀ so àwọn mọ́sálásí mẹ́tẹ̀ẹ̀ta yìí àwọn ni mọ́sálásí tó rásí pé wọ́n lóore ju gbogbo mọ́sálásí ilé ayé lọ alákọ̀ọ́kọ́ al haram ẹlẹ́ẹ̀kejì òun náà ni al-Masjid an-Nabawi onáìlà almasjidu al-aqsa àwọn mínà ìṣùtún wà tọ́nà náà tún lóore gẹ́gẹ́ bí ti kùbá àtàlàmọ̀ẹ̀kọ̀tíńṣẹ́lá muhammad sallallahu tó kúrò ní ìlú maka àtàbúbákiri àtàwọn mùsùlùmí tí madina ó kù dẹ̀dẹ̀ tí wọ́n madina ìlú kan bẹ tán pẹ̀lú kùbá ìlú kékeré báyìí ni wọ́n fà náà bí láàyè wọ́n kọ́ mọ́ṣálásí síbẹ̀ ibẹ̀ ni wọ́n ti kí jímà kọ́kọ́ pé wọ́n kì jímọ̀ ìbẹ̀nu wọ́n ti kí pàtàkì wá délù Madina anábì máa ń jẹran mọ́síláṣì a máa wá ẹ̀rí a máa wá nígbà míì yóò wá pẹ̀lú ẹṣin àbíràkúnmí ìgbà míì sì ni yá wá fẹsẹ̀ rìn wá sí mọ́síláṣì yóò wá yẹnà fìlà rákà méjì bẹ̀ àwọn sàábí náà sì kọ́ṣe rẹ̀ masjid Quba kàrùmọ̀rọ̀ ẹni bá fi lè kírun ní mọ́síláṣí kùbá ládẹ́ni tó ṣe umura fọ́lọ́run ni just two rakas of nafla rákà méjì péré àgbàládá tẹ́ni tó ṣe umura gbà bí yàbá ti ṣe umura yóò mọ̀ wálà tó bẹ̀ níbi umura káwà wo nafla Raka méjì iye ládá tẹ́ni tí ó gbà làwọn náà gbà èyí yóò túmọ̀ sí pé ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe umra àjẹ́ ah, fi umra lẹ́mí ṣe umra jẹ́lẹ̀ náà fẹ́láka méjì ní ara ohun kò rí bẹ́ẹ̀ torí bí tí nǹkan bá ti yá àwọn èèyàn òwe ẹ̀sìn ó ṣòro pa fáwọn èèyàn ó ní ìdàlà yìí dáadáa yẹ́lá wọn kan ó sùsùn wọn ní àà ah, ah, dáyẹ̀ láàmú ká kùránì láti sọ́ọ̀kì kúlùwà láwùn yẹn ìdákàndà mẹ́ta kùránì ní kankan ó bá ti kálẹ̀ mẹ́ta ó ti kó nínú kùránì ní yẹn shortcut ara títí so ẹni tí nǹkan báyìí ti yé dáadáa kúrò àwọn ọ̀rọ̀ báyìí ó nídìí àlàyé fún so mọ́sálásí Kùbá òun la tó rí ẹ̀rí ó lọ́lá ìyẹn ni tó fi dásí kójú kòkò ó gbọ́dọ̀ mọ bẹfẹ́nikẹ́ni tó wá sí ìlú Madina láti ṣe àbẹ̀wò àá ah, ibi tó gbọdọ̀ mọ́ ṣàbẹ̀wò rẹ̀ mọ́síláṣí ìjẹ́ kan kú mọ́ àwọn alátó wáyì tá sọ fúnra wáyì àwọn mọ́síláṣí mẹ́rẹ̀ẹ̀rin yìí a rí ẹ̀rí nínú òfin ẹ̀sìn tó fi ìjọ́lá wọn rinlẹ̀ bó ti ẹ̀já sí wípé mẹ́ta gangan òun lẹ̀ rí fi rinlẹ̀ jù yẹn lọ rẹ̀ ìtàkà fún wa ẹ̀tọ́ sí kùbá ní sọ ìbùkán anábì sallallahu alaihi wasallam ní la tushaddu rihal illa ila ahadil masajid ẹnìkan kìí palẹ̀ mẹ́rù kan níbo ló ń lọ póhun fẹ́ rìnrìn àjò ní òun fẹ́ ṣe àbẹ̀wò ní òun fẹ́ lọ jọ́sìn ní lọ sí gbogbo mọ́sílásí àfi mọ́sílásí mẹ́ta alákọ̀ọ́kọ́ òun náà ni al-masjid al-haram bó láti ìbẹ̀tọ̀ lóun lọ ìlú mọ́ká kó fẹ́ lọ ṣàbẹ̀wò mọ́sálásí ní ńlá ní bẹ́ẹ̀bẹ̀ tí bẹ́ẹ̀bẹ̀ kò sí láìfún níbẹ̀ iṣẹ́ olóore ni ẹlẹ́ẹ̀kejì al-Masjid an-Nabawi tanaduwa Muhammad sallallahu alaihi Madina ó lè gbéra ìrìn láti ibà ìdé sí aksọ́ ó jìnà ju ìrìn láti ibà ìsí mọ́kà lọ ẹlẹ́bí o mọ́ lọ aksọ́ yóò lọ aksọ́ yóò fi kàábà lẹ̀ yóò fi mọ̀dínà lẹ̀ lóòtọ́ ìrìn àjò rẹ̀ yìí ìrìn àjò tó ziyara tó ṣẹ̀ríyà ni ó bẹ́ kó bófin mú ó ti bẹ́ tó kò lọ́lá tó pé àwọn mọ́sálásí kan bẹ ní Pakistan dẹ̀ pé wọ́n ti kọ́ tipẹ́tipẹ́ ìyẹn ló sùn wá débi ìrìn àjò àwọn mọ́sálásí mọ́sálásí ti pẹ́ ọjọ́ orí mọ́sálásí pẹ́ àwọn kọ́mọ́sì ó ti pẹ́ kódà mọ́sálásí mi ti lo onílàwọ́ <laughs> ìkà years lọ kódà kò ní calculation a lè sọ pé yẹ́ báyìí ó ju wa lọ fífí ẹ̀yìn níta wà alhamdulillah jùlọ ajúlọ tó ti a lè sọ̀tán rẹ̀ àwọn kan bẹ́tẹ̀ lè sọ̀tán o àwọn kan bẹ́tẹ̀ lè sọ pé déètì báyìí ni tànàbíwá Muhammad sallam àtẹ̀lẹ̀ fi déètì sí ṣùgbọ́n ti aksọ títí Kaaba a lè fi déètì sí so mọ́ṣíláṣí ti wá pọ̀ lórígun mẹ́rẹ̀ nílé ayé omi ti tó 500 years omi 400 years omi 300 years omi jù bẹ́ẹ̀ lọ so ilé ìmọ̀ wá fà nígbà míì tí ò bá sí àgbóyé fún ni káwọ̀pá mọ́síláṣì ìmọ̀ wá pẹ́ gan àwọn arẹ́ nìkan ní àdúgbò yìí tó lè sùtọ́ mọ́síláṣì yìí fún wa ní ẹmọ́ jẹ́ kí àwọn èèyàn kí wọ́n fẹ́ sọrú mọ́síláṣì bẹ́ẹ̀ kọ́ mọ́ kọ́ bá lò lọ́nà tí ò yẹ kí mùsùlùmí fi bá mọ́síláṣì lò àwọn ọmọ máa yẹ̀ kan àwọn lọ ṣe ziyara àwọn ṣàbẹ̀wò lọ àbí nígbà míì káṣẹ̀ nípa tẹwàá kọ́ mọ́síláṣì tó wá fáyìn ni wọ́n láti fáyìn gan ẹ̀rẹ́ lómi yóò wà nínú àjò lọ nígbà àwọn kọmọ́ síláṣì lọ ní ní ọjọ́ bá ó mẹ́lòmí ó lọ́n lọ ṣe ìtìká fún níbẹ̀ ó wà níbi tó ṣe ìtìká gbogbo Lagos State ó ti Lagos lọ sí <laughs> Ìlọrin ó kúrò lógún state ó rí ìtìká fún ṣe ní ó kù díẹ̀ káàkiri tó ilé yìí nínú àwọn nǹkan tí kò bójúmu nílẹ̀ Islam ni àyípalẹ̀ mẹ́rù àyíríyìn àjò kálà ń lọ mọ́ṣáláṣí kan fún àbẹ̀wò mọ́ṣáláṣí yìí àfi àwọn mọ́ṣáláṣí mẹ́ta tàà sọ fún wa yìí ẹni àwọn afáàgbà yìí pé mọ́ṣáláṣí Kùbá nínú ìlú Mọ̀dínà ló wà bá ti wà létí bèbè Mọ̀dínà inú ìlú Mọ̀dínà ló ṣe wà títí so kèé ṣe ìrìn àjò ziyara adábì máa ṣe ziyara máa ṣàbẹ̀wò lóòtọ́ yẹ máa ṣàbẹ̀wò àti pé láàrin ìlú sílùú ṣùgbọ́n lọ́pọ̀ mẹ́tẹ́gbẹ́ nàbí sallallahu alaihi wasallam lélẹ̀ ìtí wá látọ̀dọ̀ so àwọn mọ́síláṣí yìí ojú tá fi bá wọn lò òun nìyí gbogbo mọ́síláṣí ló lóore ló lọ́lá ló nípò ni ogún àwọn mùsùlùmí ṣùgbọ́n òfin tó dè kọ̀ọ̀kan nínú wọn so mọ́síláṣí náà wà ń bẹ̀ alhamdulillah abẹ́lọ́rọ̀ kọ́lọ̀n kó ṣe ní mọ́ṣíláṣí oríire fún wa kó ṣe ní mọ́ṣíláṣí tó rásí pé àwọn ọmọ oníkùrá ni ó mọ ti bẹ̀ jáde àwọn ọmọ tí ó mọ fọ́súnnà káàmọ́ ti bẹ̀ jáde ẹni tí ó ṣẹ̀sìn yóò ṣẹ̀sìn látara rẹ̀ ẹni tó ń bẹ ní oko kèfèrí abẹ́lọ́run kọ́lọ̀n kó lo mọ́ṣíláṣí yìí sábàbí kó padà wálé kó wà nílẹ̀ Islam torí pé nínú ojúṣe mọ́ṣíláṣí in tí ó yé wa skúù ní mọ́sílásí skúù àwọn onímọ̀ àwọn education wọ́n ní ìtànpé ní skúù onípítà bá ti rí nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ adé tíchà ẹlẹ́ẹ̀kejì adẹ̀rí student ẹlẹ́ẹ̀kẹta in tó fẹ́ pàwápọ̀ subhanallah in tó fẹ́ pàwápọ̀ tíchà ó fẹ́ fún student ní ìmọ̀ tọ́rẹ ìtànpé student lẹ́yìn tí ó mọ̀ ó sì fẹ́ mọ̀ student ni tíjà lẹ́n tó mọ̀ tó sì rẹ́gà sí fún èèyàn tíjà ni tún tó wọ́n bẹ láàrin àwọn méjì táǹpẹ ní ìmọ̀ ẹ̀ òun ló sọ àwọn méjèèjì di skúù dẹ́dẹ́kọ́ ni wọ́n kọ́lé fún kúrò lè máa bẹ lórí ọ̀kadà kásì mọ́ jàǹfàní àwọn àfá nílá fún ọsọ́pọ̀ fọ́pọ̀lọpọ̀ wa àbá àfá jáde ó bá fà travel láti bẹ lọ sí Kaduna tẹ́fì òní jàǹfà ní masala kan lára àwọn àfá ìjọ́ ní kí mọ́ bèèrè lọ́wọ́ inú ọlápá àti lékéwù ni ó tọ́ka pé àgbọ́yé ò tó fún wa ilé kéwù oníbi tí àfá àti ṣe wá láǹfààní ìmọ̀ táàmì ti ráǹfààní látara àfá ilé kéwù náà pẹ̀bẹ̀ kò bá jẹ́ nù pléènù tọ́wọ́ bẹ pé ah, àfàní bàbá bàbá bàtà ah, wà nílé kéwù nínú pléènù jàfẹ́ lára yìí ilé kéwù ni ilé mọ̀ ni so mọ́sílásí a rí pẹ́ nìkan ò ní wá mọ́sílásí tó wá kẹ́kọ̀ọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ sì ni ìmáàmù kan ò ní wá mọ́sílásí kó mọ̀ rẹ́dì láti fáwọn èèyàn lófin ọlọ́run so ó ti di skúù ó ti di ilé ẹ̀kọ́ ilé ìmọ̀ fáwa mùsùlùmí láti mọ gbé ẹ̀wò nítorí wa lójú nọ́rọ̀ ẹ̀sìn wa èyí tá àti mọ̀ àlékún òdebá èyí tá àti mọ̀ ìmọ̀ òdebá wa àwọn lápá wa nínú àwọn sọ̀hábà omi inú wọn gbéra láti ìgbèríko okun okun olùmọ̀dínà yóò sì máa bọ̀ wá sí mọ́sílájá alábi sàlọ́wà sàlá nínú mọ̀dínà àpẹẹrẹ ẹ̀pọ̀ dáadáa hadisi Jibril Nawawi anábi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ nínú mọ́sílájá ní Jibril wọlé ó ń kọmọ lẹ́kọ̀ọ́ nínú mọ́sílájá ní Jibril dé ó sì jókòó ó wá níwà dẹ́kìyàtú alkalbi ní àwọn sọ̀hábà ó sì jókòó àwọn ìyàwó pé ah, á díyà lè léyìí eléyìí tó wá jọ wọ́n di méjì ṣùgbẹ́ ní yìí o rí ìrìnṣẹ́ sí arìnrìnàjò láàrẹ ó wá ń bè lọ́wọ́ ànábì ìbéèrè tó ń bè lọ́wọ́ ànábì ó ń jẹ́ ẹ̀kọ́ fáwọn tó wà ń kalẹ̀ ó sì ń jẹ́ ìmọ̀ fún wọn pẹ̀lú torí pé ìta àbá mọ̀ ta àbá gbọ́ yóò jẹ́ ìmọ̀ fún wa èèmọ̀ ni ìyàlẹ́nu àlékún ìmọ̀ sọ́nàbí sallallahu alaihi wasallam láìmọye àsìkò láìmọye ìgbà láwọn sàábí ma wá bá ma wá bá mọ́sílásí ma wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ so eléyìí ó jẹ́ nínú àǹfààní tí ń bẹ fún mọ́sílásí kárí gẹ́gẹ́ bí ilé kéwú kárí gẹ́gẹ́ bí ilé ìmọ̀ ìyẹn la gbọ́dọ̀ bó ṣe rẹ̀ kó mọ́ mùsùlùmí kámọ́rì mọ́sílásí bẹ́ẹ̀ kìí ṣe tó dáa a mọ̀ wá bá ìmọ̀ mọ́sílásí tàbákìrùn tán nígbà mí ánàkùnlá ah, bá mọ́ mọ̀ ẹ̀dàkùnjọ kan báyìí báyìí mo fẹ́ so a mọ̀ béèrè lọ́wọ́ àwọn onímọ̀ a mọ̀ béèrè lọ́wọ́ àwọn ìmáàmù a mọ̀ béèrè lọ́wọ́ àwọn afáàní mọ́sílásí eléyìí nínú oore tí mọ́sílásí tó jẹ́ fún wa nìyí alábẹ́lẹ́yìí ọlọ́wọ́ ń bẹ fún ni níbi ìkọ́ mọ́ṣáláṣí kákọ́ mọ́ṣáláṣí kí ló fà á o ní pé àti kọ́ mọ́ṣáláṣí ó bùkátà ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ ó sì bùkátà ọ̀pọ̀lọpọ̀ ikhlas fúnni tàbá kọ́ mọ́ṣáláṣí àbáti kọ́ mọ́ṣáláṣí ó bùkátà ọ̀pọ̀lọpọ̀ ìgbàgbọ́ kí má nìyàn kó jókòó dáadáa ó sì bùkátà fúnni ọ̀pọ̀lọpọ̀ ikhlas in tá a ṣe nítorí tọlọ́run ọlọ́wà ń bẹ̀ẹ̀bẹ̀ o gbogbo ọ̀tàbá láǹfàní ká mọ́ rojú o ẹlòmí nínú wa ọmọ onílẹ̀ ni àwọn alamọ́talẹ̀ fún ni ojú wa ti ẹ̀ wá ní plọ́tì kan tẹ́ fakalẹ̀ fún mọ́ṣáláṣí kìí ṣe tó dáa rẹ́nà gbogbo ilẹ̀ alátàtàn kódà gbogbo àwọn ilẹ̀ táwọn kèfèrè yìí ráyìí àwọn mùsùlùmí náà ló ń tàpọ̀lọpọ̀ fún wọn àyè mọ́ṣáláṣí ìlú kò dáa kò dáa toró oníkàpá bẹ́ẹ̀ làwọn tá lówó lọ́wọ́ ká mọ́ òròjú àti kọ́ mọ́síláṣí mọ́ wò pé á ah, kí wá kọ́ kí ní àǹfààní mi bẹ́ẹ̀ni ẹlùmí tó bá òròjú àti pẹ̀lẹ́lẹ́yà pé àkíwá rẹ̀ lẹ́yà máa rẹ̀ náà 70,000 bákan jẹ díẹ̀ mẹ́ máa fáwọn yóò kú àwọn bá mi ṣiṣẹ́ náà ara ilé yóò dá kìí Islam so oníkálùkù wa ká ní pàǹtètè pa àfẹ́kọ́ mọ́síláṣí tá a bá ní kàpá rẹ̀ ká gbìyànjú ẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam onímọ̀bánà lillahi baytan ẹnikẹ́ni tó bá fi lè gbé ilé kalẹ̀ fọ́lọ́un tó kọ́ masjidu fọ́lọ́un nínú ẹgbàá mi yubtagha bihi wajhullah láti fi wá ojú rí ọlọ́run wọ́n kọ́ fún ìwá ojú rí ọlọ́run ọba ní oníbánà Allahu lahu baytan fil jannah ọlọ́run ó kọ́ ilé fóun náà gbogbo alamọ̀ pé lóòtọ́ bá sọ yìí bẹ́ẹ̀ ṣùgbọ́n ká má ṣìgbọ́yé kò jọra wọn o ọlọ́run kọlé lóòótọ́ orúkọ ló papọ̀ ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni orúkọ papọ̀ ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni lẹ́nìkan bá sọ fún ẹ ẹnìkan tó wà lóko yí lóko lóòkè tí ò dékò rí tí ò mọ́mọ́ ṣe ń kọ́ ilé ó wá ń sọ fún ẹ pé àjàdí wọ́n tó wà lẹ́kọ̀ọ́ bá ń kọ́lé èmi tí mo wà ní oko èmi náà kọ́lé fún ẹ kò jọra wọn o ayéré ni ó kọ fún ọ torí tó rí nìyẹn làákàyè jù bẹ́ẹ̀ lọ awareness rẹ ọpọlọ rẹ ìmọ̀ rẹ kò jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n èyí tí wọ́n gbọ́dọ̀ dánwò láìláńdì tó fẹ́ kọ ayéré ìjọba pọ̀ dé àwọn àdúgbò gan wọn fẹ́ lọ́rùn lẹ̀ ó kéré jù wá kọ́ èrú tó wá jọra wọn lórúkọ ó jọra wọn ṣùgbọ́n ní ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni bẹ́yàn báyìí tí dé India ni, rí kó dá Amẹ́ríkà ní kó dé China ní kò lè ròyìn báwọn ará China sí wọ́n ń kọ́lé wọn àbí kó rí rí náà kò sẹ́ni kankan nínú wọn tó ti dá Jannah rí Ọlọ́run wá ń sọ yí pé ẹnikẹ́ni wá fi Allah subhanahu wa ta'ala ó ní òun ó kọ ilé fẹ́ni náà padà orúkọ jọra wọn ni ìròyìn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wàláhì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ṣùgbọ́n ọba mú wá láti lè fi jẹ́ kíká ní ìpáǹtètè lọ síbẹ̀ tó rá alamọ ìtílé máa ń bí fún ni ilé máa ń fún ni nífọ̀kànbalẹ̀ ilé máa ń dáàbòbò ni ọkàn ẹni máa ń sọ pé mi ilé mi náà lèmi ni mo ní gbogbo àwọn oore tí lé táwọn kọ́ láyé yìí tó máa ń fún wa yìí tàlùjọ́ ká má ní ojú kòkòrò kúrò níbi ìmọ̀ kọmọ́sílásí kódà anábìsàsílá nínú hadith mi ó ní wàláwó mufas wàláwó mufas kutot kódà pẹ́ pẹ́ kọmọ́ jùlé ẹyẹ kékeré báyìí lọ àwọn afáṣìlálà yàwọn kan sọ wípé nítànàbí sọ ní pé anábì ah, fẹ́ ká mọ pàtàkì ọlá tó ń bẹ mi mọ kọmọ́sílásí ló wá ṣe tán pè ní mùbálágà ìdásípé nígbà míì kò sáburú bẹ́ẹ̀ kíyàn mú ọ̀rọ̀ káwọn èèyàn kan lè bá lè gbọ́ràn yé ká mú ọ̀rọ̀ líle ká mú ká pọ́n gán kò sáàbùrú mẹ́ arínú àwọn àfáà tí wọ́n sọlé pé anábì pọ́n ni kálẹ̀ mọ̀ pé ah, ah kọ́dà bẹ́ẹ̀ pé tó filẹ̀ kò ní ju in tí ó ṣe dédé ilé ẹyẹ lọ ilé ẹyẹ àwọn àfáà ní pé rárá bàbá tẹ̀sù pé ìyẹn ó wà bẹ́ ìyẹn ní kọ́kọ́ ìyẹn ni pé òun ni wọn tó jẹ́ mọ́sílásí tó jẹ́ mọ́sílìdù ta ti kọ́ extra ta tún kọ́ sí díẹ̀ ta tún fi kún tó ti ẹ́sì kó mọ́ jù dédé ilé ẹyẹ lọ àtùgbàládá ipa kọ́lé fọ́lọ̀ ṣagbọ́yé àwọn afámi tún ní hmm, kìí ṣe rìn nìkan ọdún tánà bí sọ igan a lè wó gan bí ṣàkíkọ káwò on the reality ìpín tánà bí sọ ìgbóṣe rí gangan náà nìyẹn torí pé ìyẹn ni pé ìyẹn mẹ́wàá afẹ́kọ́lé àti ṣe estimation owó tàfíralẹ̀ èlò ni 2 million èlò ní ó parí lé 8 mọ́sílásí gbogbo ẹjẹ́ 8 million jẹ́ 10 million náà 10 million àwa wá èèyàn 10 million Allahu Akbar àwa wá èèyàn 10 million I need di 10 million àdẹ̀wó èèyàn 10 million èlò ní kálùkù contribute 1 naira pẹ̀tánàbí ń sọ pé àtúnlẹ̀ tú síbẹ̀ pé ó tó túnmọ̀ sí pé tá a bá gbélé mọ́ṣíláṣí 10 million kalẹ̀ àwọn wà ń pín sọ́nà 10 million so àyè tó kò ní kálùkù kò ní dédé wọ́n wọ́n náírà lọ na kó ṣe ní wọ́n náírà yẹn oníkálùkù wa lágbà ilé lẹ́yọ kọ̀ọ̀kan fọ́lọ̀ lọ́dọ̀ lọ́lá ní àjẹ́nà ẹ̀rí pa wọn fún àwọn ọ̀rọ̀ ìsọ nínú àwọn tíra wọn so ọlá ń bẹ fún ni níbi kọmọ́síláṣí orí ń bẹ fún ni níbi kọmọ́síláṣí yẹlúṣẹ́lá Muhammad sallam ló fi ṣojú kòkòrò níbi eléyìí ló fi kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ fún wa ní ìlú Madina fáǹfàní wa fáǹfàní gbogbo mùsùlùmí fáǹfàní tòun náà eléyìí nínú ẹ̀kọ́ ni ó dá sí pé kìí ṣe ẹni tó nílẹ̀ nìkan ni ó gbà láàdá mọ́ṣáláṣí ẹni tó gbélẹ̀ kalẹ̀ ẹni tó kọ́ mọ́ṣáláṣí sórí ẹ̀ kódà ẹni tó fi fáànù sí kódà ẹni tó gbé búlọ́ọ̀kù kan kódà ẹni tó fún wọn ní just an inch of land ṣíbírù ilẹ̀ kan ló fún wọn lọ́nà kan àbí kejì táa bá ti kópa lórí bí mọ́ṣíláṣí ṣe jókòó ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala yóò kọ́ ilé fóníkálùkù wa ní ọgbà àlùjánnà bí bó ṣe rẹwà láìsí méjì yóò rẹwà láìsí méjì yóò dá ṣùgbẹ́ nìkan olè ròyẹ anábì sallallahu alaihi wasallam kò ròyẹ fún wa ọlọ́wọ́ bá òsì fún kò fún ní ròyẹ kúrò àríyá àlàyé ẹ̀gẹ́ nílá Al-Qur'ani in tàbá ara láyé rẹ̀ á rí pé ojú kòkòrò mọ̀ bẹ fún ni gan tàbá ara láyé in tàbá ṣùgbọ́n tá àrá láyé tán ní ọlá ń bẹ fún yín yíò ojú kòkòrò máa ń bẹ fún ní lórí ẹ̀ dáadáa so lè nínú àlàyé òun náà ní ilé ẹwà rí mọ́sídìdú mọ́síláṣì ti wá jókòó bó ṣe jókòó yìí mọ́síláṣì ti wà ibi táti kínú ti wà ibi táti mọ́ kakùrá ní bẹ́ táti mọ́ ṣùjọ́sìn bẹ́ àti rí mọ́síláṣì nínú àwọn kan wọ̀nyí tá yìí òun ni tó dá sí wípé mùsùlùmí máa ń ṣe mọ́ṣíláṣí ìyẹn ló gbọ́ lọ sí wípé kí ni tí mọ́ṣíláṣí wà fún gangan lóòótọ́ àti máwọn dédé díẹ̀ wà nínú rẹ̀ nínú tí mọ́ṣíláṣí wà fún òun náà ní ìpamọ́tò sọ́láàtì kama wá kínú nínú ẹ̀ mọ́ṣíláṣí dáàtì mọ́ kínú ilé ìkínú ìrún wákàtí márààrún ẹ̀rì náà fílà tí mọ́sílásí lára tó wà fún ẹlẹ́ẹ̀kejì zikrullah ká máa wá ṣe ìrántí Ọlọ́run Ọba níbẹ̀ àfikáàrù ká máa wá àfikáàrù wá nílànà ti súnnà gẹ́gẹ́ bá nàbí ṣe fi kọ́ wa sallallahu alaihi wasallam ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam a máa mọ́ àwọn àfikáàrù wa A jókòó níbi ààyè ibi kírun rẹ̀ kò ní dìde lẹ́yìn tó ti mú àfikáàrù tínú wá zikiru tínú wá yóò jókòó yóò tún máa mú àfikáàrù èyí tá a mọ́ ṣe kóòrùn tó yọ yóò mú wa kò sí tí ó gbé ìdẹ́kùn láàyè àfilẹ́gbà tó nù bá yọ tó bá mú so ẹ̀rì mọ́ṣíláṣí ibi tá a ti ń kírun ni inú ọ̀nà yẹn àti ìrun náfìlà gẹ́gẹ́ bó ṣe wà nínú a máa wáyé fúnni kí èyàn bùkátà láti nàjú mọ́ṣíláṣí kásùn ní mọ́ṣíláṣí kì í ṣe wípé òun láàfi ṣe ìpínlẹ̀ nígbò mú ń lọ mú fẹ́ lọ sùn mọ́ṣíláṣí mọ́ṣíláṣí ó wà fẹ́lẹ̀ yìí ṣùgbọ́n tó yẹ yálà akàkùrá lè tán ni akínú tán ni àbágbọ́wà sí tán ni àbíbà ṣe ń gbọ́wà sí náà ni tá mọ́ ń sùn bẹ́lẹ̀ bá wáyé ah kí mọ́síláṣí mọ́ wà pé ẹkí ń sùn mú ṣe lọ́n kò mm, ṣe lọ́n àníyàn rẹ eh, bedroom ibi tá ti máa ń sùn ṣùgbọ́n tí in ti máa ń gbéyàn wá mọ́síláṣí tó bá gbé láti rest kò sí láìpẹ́ níbẹ̀ ṣùgbọ́n nípìnlẹ̀ a níbo ló ń lọ fẹ́ lọ sùn mọ́síláṣí ní hmm, eléyìí ò bójúmu kò bójúmu tó pàápàá bákan náà nínú àwọn tó jẹ́ ẹ̀kọ́ àbí àwọn tó jẹ́ ètò táà fi ń bá mọ́ṣíláṣí lò òun ni mọ́ṣíláṣí ibi táà ti máa ka alkùránì lọ́pọ̀lọpọ̀ táà ti máa ka alkùránì ni tí yíò máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa ìjọsìn tàbá ṣe mọ́síláṣí ó lọ́lá ju ìjọsìn tàbá ṣe níbòmí tí ṣe mọ́síláṣí lọ àfi tàbá rí text tàbá rí nọ́sù evidence tó sọ pé rárá kò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí náfílà anábì sallallahu alaihi wasallam wani idha sallaytul maktuba tẹbá ti kínú ọ̀ràn yẹn wani faj'alu fi buyutikum nasiba ẹ máa fún lẹ́yìn náà ní ẹ̀tọ́ tẹ́ksì ló gbé yẹn wá tàbá ti rí tẹ́ksì ìpìlẹ̀ ni pé mọ́síláṣí ó lóore ní ìjọsìn fọ́lọ́run ju anywhere lọ ìyàn kéwú mọ́síláṣí títí kò yé ó wá ní ilé kéwú kan níbi kan lòun ti wá lọ kéwú òun ló yẹ kó fura sí rẹ̀ kìí ẹ̀kọ́ torí pé mọ́síláṣí ibi tí ẹ̀kọ́ ti máa ń wọra ni a lè wà ní skul orígun mẹ́rin yàrá ìwé kàwé àbí yàrá kàwé tá ti ń kàwé tá ti ń kéwú kọmọ ṣàlàyé fún akọmọ yíwa kọmọ ṣàlàyé fún akọmọ yíwa kọmọ ṣàlàyé fún akọmọ yíwa nígbà ìpín ibi tàwà náà ẹ̀kẹ́ àfojú ilé ọlọ́wọ́n bá wò ó ṣùgbọ́n tí ẹ bá ń bẹ mọ́ṣíláṣí ara máa balẹ̀ ara máa ń tutù torí ó ní ń tá àgbọ́dọ̀ ṣe ń tá àgbọ́dọ̀ ṣe nínú mọ́ṣíláṣí ṣùgbọ́n ilé yàrá kàwé ibi tá àti ń kéwú ilé kéwú ẹ̀rì kò sí ẹ̀kọ́dà wá títí so ẹ̀kọ́ a máa ní àlùbáríkà ẹ̀kọ́ a máa ní ọlá tó bá wáyé nínú mọ́sálásí ju ayé bòmí lọ lórí dá sí pé gbogbo bà kí ìgbà tó bá ti ń kéde fún wa wípé wá sí wà ní mọ́sálásí wa yìí ah ọlá méjì ni yóò mọ̀ gbà lórí ẹ̀ ọ̀tọ̀ ní ọlá pàwà gbọ́wà sí ọ̀tọ̀ ní alápá tó wà ó láwọn èèyàn kan náà àwọn mùsùlùmí wọn ò ní kóra jọ nínú kan náà àwọn ilé ọlọ́wọ́ bá yatluna kitaballah in tó kún wọn jọ ní láti ka al-Qur'an tó ní kálùkù mọ̀ká ní ọlọ́dọọdán rẹ̀ individually lọ́mọ̀ká wọ́n kàtẹ̀gẹ́ mi kàtẹ̀ ní kó ní kálùkù kàtíwá kì í ṣe káàkà papọ̀ gẹ́gẹ́ bó ṣe kọ́mọ̀ láwùjọ wa wa yatadarasunahu bainahum bákan náà wọ́n kùránì fún ara wọn nínú kan nínú àwọn ilé ọlọ́run ọba illa nazalat alayhim as-sakina àfi kí as-sakina ìfọ̀kànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run kó sọ̀kalẹ̀ lé wọn lórí wa ghashiyatuhum ar ọlọ́run ó tún wọ́n lẹ́ni tí ó mọ̀ dáàbòbò wọn bákanáà wàzákàrà umullahu fi man inda ọlọ́wọ́ bá tún ka àwọn ẹni yìí kún nínú àwọn alápọ̀nlé ọlọ́wọ́ tún mọ́ ọ̀rán tí wọ́n lọ́pọ̀lọpọ̀ oore mẹ́rin yìí ó wà fún gbogbo ẹnikẹ́ni tó dá sí pé ìwà mọ́ṣíláṣí rẹ̀ láti máa ka Kùránì ni ìwà mọ́ṣíláṣí rẹ̀ láti máa kẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ ẹ̀sìn tí ò sí níbòmí bó ṣe lẹ̀ o ṣùgbọ́n ilé ta sọ yìí ààrí ẹ̀rí ilé inú ẹ̀kọ́ ni bákanáà mọ́ṣíláṣí ibi tó dásípá mùsùlùmí a ti máa ń ṣe ìdámọ̀ràn lórí ọ̀rọ̀ báwo ni ìdàgbàsókè ṣe lè bá ìsìn Islam wa yálà lórí àwọn obìnrin wa ní community àbáwọn ọmọ wa àbáwa gangan àbí báwo ni a ṣe lè gbé àwọn nǹkan kọ̀ọ̀kan kalẹ̀ ní àwùjọ lè tó jẹ́ àǹfààní tẹ́ pé mọ́ṣíláṣí fẹ́ gbé kalẹ̀ eléyìí nínú àwọn ojúṣe mọ́síláṣí ni nínú àwọn ojúṣe mọ́síláṣí òun nìyí ẹ̀rì bákanáà mọ́síláṣí táàrí yìí nínú àwọn táà mọ́ ń ṣe mọ́síláṣí mọ́síláṣí ìyẹn lè jẹun bẹ́ kò sí láì fi níbẹ̀ a lè jẹun a a lè mú ní mọ́síláṣí ṣùgbọ́n kìí ṣe ká gbóúnjẹ wá láti inú ilé wa kálà wá jẹ nínú mọ́ṣíláṣí tá a bá ṣe bẹ́ẹ̀ kó dá sí pé èròǹgbà wa gangan ni wípé àwa sọ mọ́ṣíláṣí di ilé oúnjẹ èròǹgbà wa kọ́ èròǹgbà wa ní pítọ̀ ọ̀tọ̀ ní táwa ṣe mọ́ṣíláṣí èyí ló dá sí pé nínú tó dáa fún wa ká mú náfìlà aráka méjì wa ká tó jókòó bàbá ti ẹjẹ náà ni tàbátún náfìlà aráka méjì wa tọ́ ẹ̀tọ́ mọ́ṣíláṣí la fún mọ́ṣíláṣí yẹn tábà jẹ́ wa lè mọ́ ẹjẹun gbà pé kìí ṣe ọ̀ràn yẹn gẹ́gẹ́ bí ètò jẹ́gbẹ́ òun ni tọ́gọ̀rọ̀ àwọn àfáà tí wọ́n dìmú pé kìí ṣe ọ̀ràn èèyàn tó ti bẹ́ẹ̀ náà mùsùlùmí yóò tún àníyàn rẹ̀ ṣe ká tún àníyàn wà ṣe ó pàtàkì so àwọn kan wọ̀nyí nínú àwọn nǹkan tó dá sí pé ẹ̀sìn gbé mọ́ṣáláṣí kalẹ̀ tó bá ní ìmẹ̀ àti bẹ́ẹ̀ lọ àwọn kan wọ̀nyí àá ó pọn dandan kó wá mọ́sálásí ó pọn dandan kó wá mọ́sálásí kó èrí pé kó ṣẹlẹ̀ ní ká gbé mọ́sálásí kalẹ̀ torí ẹ̀ náà torí àsìkò àwọn nǹkan kan wá ń bẹ tó dá sí pé àlẹ́tọ̀ láti fún mọ́sálásí àlẹ́tọ̀ ká bá mọ́sálásí ló pẹ̀lú ẹ̀ alákọ̀ọ́kọ́ mọ́sálásí ìṣègbítà àti ṣàbòsí ilé ìjẹ́ àkọ́kọ́ ilé ọlọ́run bá ní torí pé àbòsí tíyàn bá ṣe lóòtọ́ ó lè jẹ́ nǹkan yẹn ọ̀kan náà èyí tíyàn dá àbòsí tíyàn ṣe níta tààkù ṣerú ẹ̀ mọ́ṣíláṣí ẹ̀ṣẹ̀ tí ń bẹ lórí ẹ̀ fún wa mọ́ṣíláṣí ó ju títà lọ bí ààyè ìgbà ìyẹn ní àsìkò àti irú èèyàn tá a bá ṣàbòsí fún bó bá ṣe rí bẹ́ẹ̀ làbòsí ṣe máa ń tóbi ju ara wọn lọ a lè tíyàn ṣe fọ́lọ́run káfíwé tí yẹn ṣe sí bàbá rẹ̀ káfíwé tí yẹn ṣe sí ọ̀rọ̀ rẹ̀ òjọra wọn o sáwọn òbí wa ó ju ìtàṣe sẹ́nìbọ̀dì lọ ìtàṣe sọ́lọ́run ó ju ìtàṣe sí àwọn òbí wa lọ bẹ́ẹ̀ ìta bá ṣe ní mọ́ṣíláṣí ju ìta bá ṣe lẹ́niwí ẹ lọ so bí mọ́ṣíláṣí bá ṣe wá ní ọlá sí bẹ́ẹ̀ làbùsí ló ṣe mọ́ tóbi sí so ilé nínú ẹ̀kọ́ ni ta ká gbé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká fa ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ká fa mọ́ra ilé yóò gbọ́dọ̀ wáyé nínú mọ́sílásì lọ́rọ̀ sísọ ní ìwà ṣíṣe àbí ní ìtọ́kasí kò gbọ́dọ̀ wáyé kódà tó fi mọ́ text àwọn nínú mọ́sílásì àkàn text àwọn whatsapp ara wa bá ti débẹ̀ wọ́n mú kìíní ẹ̀ntí ẹ̀ ẹpá àfẹ́nu sọ̀rọ̀ wọ́n máa yẹ̀ṣẹ̀ lánàá so àbùsí kò lẹ́tọ̀ fún wa kó wáyé mọ́sílásì gẹ́gẹ́ bí ó ṣe lẹ́tọ̀ kó wáyé níbòmíì ẹ̀ṣẹ̀ ńlá ni kó wáyé mọ́sílásí ó tún tóbi jù bákanáà nínú ẹ̀ ó náà ní pé àwọn mọ̀sáájìdù gbogbo mọ́sílásí pátá a lẹ́tọ̀ọ́ láti máa ṣẹ̀gbin sí ká máa dẹ́gbin sí kí lá ń pè lẹ́gbin ẹ̀gbin òun ni tí ẹ̀sìn Islam tó pè lẹ́gbin bí ìtọ̀ bí ìgbẹ́ bí iṣó bákanáà àtàwọn nǹkan míì tó mọ́ nínú ẹ̀sìn bí itọ́ bí bí ẹ̀jẹ̀ báwọn afá bàtẹ̀ ní eje ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tó dé sí ọ̀rọ̀ tó lékè ní pé ẹ̀jẹ̀ ní tó mọ́ ní kìí ṣe ẹ̀gbìn na àwọn kan wọ̀nyí wọ́n mọ́ ṣùgbọ́n wọ́n jẹ́ ètò tó dájú kọ mọ́síláṣí alimam Nawawi rahimahullah nínú sharh al-muhadhab al-majmu' sharh al-muhadhab ó máa wà láyé ìwá nígbà mú sí ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam náà ní ẹnìkan ò gbọdọ̀ tútọ́ sí ìdájúkọ ìdájúkọ mọ́síláṣí yẹn kápútọ́ sí apọ́ ọ̀tún aláǹfààní kápútọ́ sí ìsàlẹ̀ ìwẹ̀ni kágbẹ́nu lọ́lẹ̀bẹ̀ káàdẹ̀ tútọ́ sí àárín ẹsẹ̀ wa méjèèjì àgbọ̀dọ̀ tútọ́ síwájú kíbílà èyí tá wá tú sí apá àlàáfíà wa apó òsì wa àbí ìta tú sáàrin ẹsẹ̀ wa àfẹsẹ̀ wa parẹ́ o wa parẹ́ tó túmọ̀ sí pé ẹ̀rì pé kò rọrùn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ́sálásí wa lẹ́sìn èyí tí bóòlù ìfẹ́ tútọ́ sápá àlàáfíà rẹ̀ èní tó ní tútọ́ sí ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bóòlù tẹ̀ sí ẹ̀mẹ́ títọ́ yóò ní wà lẹ̀ ti gbogbo àwọn kan wọ̀nyí a gbọ́dọ̀ mọ̀ mọ́ṣáláṣí ká mọ́ mọ́ṣáláṣí kúrò níbẹ̀ gbogbo wa pátá lọ́kùnrin wa lóbìnrin wa a gbọ́dọ̀ pé a gbé mọ́ṣáláṣí jìnnà kúrò rú àwọn kan bẹ̀ èyí ló já sí pé ẹni tí tóun náà dé mọ́síláṣí tó wá rí kẹ́lẹ̀ mẹ́tẹ́ nìkan tú tó fi àìlẹ́kọ̀ọ́ bá mọ́síláṣí lò ẹnìkan wá rí kẹ́lẹ̀ mẹ́ yìí wọ́n ni ah kúrò èèyàn wá lélẹ́ yìí wẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ọmọ ẹlókun wà jẹ́ kínú ń tèmi irọ́ o bí wọ́n náà ṣe rí náà wọ́n náà ti pín nínú ẹ̀ṣẹ̀ yẹn o lóòótọ́ ìwọ́kan ló ká ha kúrò ká ha ká mú kúrò mọ́nà ìní kórìíra ń tèmi ní tóòtọ́ ó kórìíra ní òní ọmọ ṣe mọ́tótó ó ṣe mọ́tótó mọ́ṣáláṣí ilé ìpọ̀dandan ẹ̀rí ìbídá sí pé ẹni tá a bá rí yálà ìgbẹ́ni àbítọ́ ni ìgbà mí àyà mọ́ ìyàgbẹ́sí mọ́ṣáláṣí nígbà nígbà tí yàn sùn tí gbẹ jáde dé rẹ̀ kí ló ṣe wọ́n yàgbẹ́sí mọ́ṣáláṣí náà nù tó ti àmọ́ bá tí ẹ̀gbin yóò ní mọ́ wá tàn káàkiri mọ́ṣáláṣí bó sì jẹ́ ìtọ̀ náà ni a máa pèsè àkíyèsí eléyìí yóò tún jẹ́ ẹ̀kọ́ fún àwọn obìnrin wa àbáwọ̀ àfáà náà ta fẹ́ ṣe súnnà kìí ta fẹ́ ṣe súnnà pé ìgbọmọ wá mọ́ṣáláṣí nǹkan méjì bẹ ní láàrin yẹn tọ́pọ̀lọpọ̀ tá àfi ṣàkíyèsí ẹlẹ́ni ó mọ̀mọ́ wá mọ́ṣáláṣí láìlò pampas bí ta ti ń ní gbogbo wájú jẹ̀mọ́ ní irun wá dàrú ròyìnrò yìí ti pọ̀ lórí inú ilé yòókù jù mọ̀ táàbà mọ́ wá káàdì wípé ọmọ táàmù wá ẹ̀rí àádáàbòbò ẹ̀gbin tó lè tààrẹ ìjáde bákan náà ọ̀pọ̀lọpọ̀ wa táàbà gbọmọ wá mọ́síláṣí ẹ̀rẹ̀ ní ó gbọmọ wá mọ́síláṣí tó sì mọ̀ gbọmọ yìí ti tọ̀ sínú pampers awá gbé ẹ̀gbin ẹ̀gbin wà lára tó gbéra ní o ara níwò ìyẹn fi aṣọ ọ̀tọ́ kírun ọmọ táwa gbéra ní pẹ̀lú pampasì ìtọ̀ tó dáwà lórí pọ́mọ yìí ti tọ̀ síbẹ̀ ó ti yàgbẹ́ sílẹ̀ ẹ̀gbin náà la gbéra ní ya gbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa yálà mọ́ṣáláṣí so a ṣe ìmọ́tótó mọ́ṣáláṣí ní gbogbo ọ̀nà bákan náà ìtọ́nà ń bá fún wa ní àrísìkí nínú ọrọ̀ nínú àsìkò kama wá lò ó ní láti ṣàtúnṣe mọ́síláṣí mọ́síláṣí ah, ṣe wá dúró sí báyìí ah, ah, àwọn ilé tó mọ́síláṣí ìdá wọ́n náà wà nínú wọn wọ́n náà wà nínú wọn tó ti yé èmi ò sínú àwọn tán ní kí èmi ò sínú àwọn ilé tó ní èmi ma máa ṣa pépà kìíní tó kò rí bẹ́ ọ̀rọ̀ mọ́síláṣí ò rí bẹ́ẹ̀ kìí ilé nínú ẹ̀kọ́ ni bákan náà arísìkì tọ́lọ̀ bá fún wa ní ta bá rí pé ní nǹkan bá ìfẹ́ bàjẹ́ ká fowó kalẹ̀ ojúṣe wa ní láti ṣàmójútó mọ́ṣíláṣí ẹnìkan ló mọ̀ ọkọ̀ hmm, wọn náà ma fi fíṣẹ̀ bíi láì sílẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣúná yìí sábà ṣe yìí láti níbi àwọn mọ́ṣíláṣí táwọn bàbá náà tí wọ́n tún kọ́ tipẹ́tipẹ́ ẹ máa wọ́n pé ẹ mọ́ṣíláṣí àwọn bàbá máa ń tipẹ́tipẹ́ láwọn eléyẹ nìkan wọ́n máa omi ó ní ti dáadáa nù káwọn náà fowó lẹ̀ ká fowó lẹ̀ ìtàn máa jẹ́ mẹ́ lọ́nà tí ìṣe ọ̀nà ọ̀nà halali ó kù súnwọ̀n ìtàn máa fi sàmótò mọ́síláṣí àwọn náà gbaládá náà mọ́síláṣí èṣe bí táà ti máa tajà ayé tajà ayé rajà mọ́síláṣí bẹ́ẹ̀ sì ni àìkéde ọjà mọ́síláṣí ó kó sínú text message òun text ẹni tó fẹ́ tajà fún ẹ òun wà nílé ìwọ wà mọ́síláṣí kò bójúmu abon whatsapp abon àbóhun sẹ́ndì eh, kìrátìpì adbatojà fún yàn ó dẹ̀wà mọ́síláṣí ilé yóò bójúmọ̀ Ànábì sallallahu alaihi wasallam tẹ́ bá rẹ̀ ní tó ń polongo rírà títà mọ́síláṣí ẹ máa sọ fún pé la barakallahu tijaratak ọlọ́ọ̀bọ̀ ní fàlùbárkà sí owó tó ń ṣe yìí so ti yé gbólé náà lagbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa orí ìrànran oníyàn gbà ṣòwò lásìkò táwà yìí láàrin òun náà ní kíṣẹ́ yọ ní aláwúsá àbíṣẹ́ yọ ní governor's house ní Ogun State káwà ní ẹnjẹmọ́ àwọn mọ́mẹ́ta kò jẹ́sí láì nífẹ́ kéde ní wọ́n nídi àwọn èèyàn bí wé fún àkántì nìkan nìkan inú mọ́ṣíláṣì ilé yòó jùmọ̀ ilé yòó torí pé agbéra wàkílù ní olùbámójútó agbéra wa kalẹ̀ fún ìbámójútó fún àwọn táa gbọ́ employment lọ́dọ̀ wọn pé iṣẹ́ yọ kí wá ṣe tó mọ́síláṣí láti mọ́ wá kéde irú nǹkan bẹ́ẹ̀ ilé ìkàṣàkì ìṣẹ́ dáadáa bákanáà mọ́síláṣí èṣì ibi tẹ́lá sí pé a ti ń fi nǹkan tó sọnù táàtì máa fi wẹ́lọ̀ pẹ́ẹ́dàkùnrin jọ ẹ̀jẹ̀ mọ́ mo nǹkan báyìí ló sọnù àbí ká wá wó sùsùn àná ìdákùnjẹ́ bá kéde mọ́síláṣì wà mọ́ mẹ́jọ àwọn ọmọdé ni àgbẹ̀ sọlú alábìkẹrí sọlú alábìkẹrí àwọn ọmọ kékeré kan kòkúrò ga kọ́kọ́lá kíní odúdó òkùn ilé yóò bójú mu tó dí pé ìṣẹ́lá Muhammad sassanam ó rí arákùnrin kan tó ń kéde bẹ́ẹ̀ rakúnmí rẹ̀ ló sọnù ó wá ń pariwo tàbá mọ ipò tí ràkúnmí tó wà lẹ́mí àwọn alábáwá ní àsìkò tánà bí sọ̀rọ̀ yìí a mọ̀ pé áá ah, ah, yóò fẹ́ lè yóò ga lẹ́mí wọn gan ó wá ń paró ràkúnmí rẹ̀ alábìfin ẹnikẹ́ni tẹ́ bá ti gbọ́ tó bá ń pariwo tó sọnù ní mọ́síláṣí ẹ máa sọ fún pé la radda Allahu dalatak in tó sọnù yọ́lọ́wọ́ ní dágbàdà fún ọ tó ti yé ẹ̀pù yóò fẹ́ nira fún àfà ah, asọmọ̀nà tó ṣe pé fún wa ah, ẹ̀yìn lẹ gbọ́mọ yìí tó ti yé ọmọ nígbà tó ọ̀nà bá ti lẹ́kọ̀ọ́ ọlọ́run ní jẹ́ káwọn ọmọ wa sọnù ọlọ́run dá gbogbo wa o má jẹ́ kí ìtara kó mú ẹ káwa bá mọ́ṣáláṣí ló bí ó ṣe ká bá mọ́ṣáláṣí o àṣà lè lọ sí gọ́vnà sàkọ́ lọ parú pé ó yá ẹ bá ṣílẹ̀kùn gọ́vnà so àwọn aláǹfààní mọ́ṣáláṣí kò túmọ̀ sí pé a lè ṣe bó ṣe wà pẹ̀lú ẹ̀ bákan náà nínú àwọn nǹkan tí ò gbọdọ̀ wáyé mọ́ṣáláṣí ariwo ariwo ìmọ̀ kéde lágbájá kú o àjùmọ̀ bábábábá ni wọ́n kú o ilé yóò kò bójú mu nínú mọ́ṣáláṣí tí wáàsí bá lọ inú wáàsí lọ́rọ̀ tí wá wọlé láìsí pé a lérò nípa ìpa fẹ́ make announcement kò bójú mu ní mọ́ṣáláṣí tó sì yé kò bójú mu rárá bó ṣe lè kó mọ́ so ká máa pariwo ká máa bára waja, ká máa ṣe ìfànfà léyìí tó dá sí wípé lọ́pọ̀lọpọ̀ ohun ó mọ́ lé ògbójúmù mọ́ṣíláṣí tó bá ń wáyé lẹ́ẹ̀kọ̀ọ̀kan lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò sí láìfì níbẹ̀ kò sí láìfì níbẹ̀ bẹ́ àpẹẹrẹ nísìn bẹ́ àrí ẹ̀kọ́ tó ṣe ní tí ó dá tó sì fi rìnlẹ̀ mọ́ṣíláṣí wọ́n á jókòó wọ́n á ah, òun sì ní yóò wẹ́n lọ sókè ah, wọ́n ní ká má pariwo mọ́ṣíláṣí níjẹ́ ìsọ yóò lẹ́rìí dákẹ́nu ẹ̀ ń tó sọ ìbídíà ní kò sẹ́rìí fún ah, rẹ̀ pé báàbá ti ẹ̀fẹ́ ìrìnkan báwọn náà bá mú dání ó ní ah, àfà ilẹ̀ ṣàgbọ́yé àmọ́tọ́ ẹ̀kọ́kọ́ àkàníwò pé jẹ́nàrẹ̀ pé ariwa máa wáyé nígbà míì fún maslaha ẹ̀sìn àmọ́ kìí ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà tó ti yé sọ àwọn kan wọ̀nyí ó bùkátà kíyèsí fún kálukú wa dáadáa tó mọ́síláṣí bákan náà èèyàn kìí rí òwò wá mọ́síláṣí ìhòòhò gbọ́lámọ́ tọkùnrin amọ́niwó tó bèèrè má rí ìwò wá mọ́síláṣí kò dá ká má jọ àwọn kèfèrí ìjọ tó má rí ìwò wá sí káàbà a múra dáadáa a múra ẹlòmí tó bá fẹ́ wá kínú àṣùbá aṣọ tí ó dóngún lè wọ tí ó lè wọ jáde mọ́ tó pápá ṣùgbá ní àwá wọ yóò wà gbádọ̀ ohun gbogbo ẹ̀ ti ya

àbáwọn tó tẹ̀ sí bí tún òsì ládùúgbò yìí gbogbo onígun mẹ́rẹ̀ nílé ayé kọ́lọ̀kọ́ pín orí mọ́síláṣì pín pín kálùkù wa ọlọ́lá ìlàhà ìlàmà a sì bẹ̀ ọlọ́run bá náà lẹ́ẹ̀kan sí ọlọ́ba Allah subhanahu wa ta'ala tó ṣe mọ́síláṣì fún wa kó ṣe ní mọ́mbáwù súnnà ibi tí súnnà ó ti mọ́ fọ́n jáde tó ti mọ́ fọ́n jáde àìmọ́ mọ́síláṣì yẹn ni wá jẹ́ ẹ̀ táwọn yóò mọ́ gbọ́rọ̀ lọ́ọ̀rọ̀ lọ́ọ̀rọ̀ lọ́ọ̀ ilé ẹ̀kọ́ àwọn mùsùlùmí ni e, e, ìmọ́lẹ̀ islam ìmọ́lẹ̀ súnnà abẹ́lọ́wọ́n bá kọ́lọ̀ kó lùsọ mọ́lá sí ìlú sábàbí lásìkò fi taka gbogbo orígun mẹ́rẹ̀ nílé ayé ọlọ́lá ilaha illallah wa sallallahu ala sayyidina muhammad wa àyẹ̀wò tí ìdánilẹ́kọ̀ọ́ tí ó ń lọ lọ́wọ́ ìkan nínú àwọn àbáwọ̀ àgbà ní èkó àwọn náà darapọ̀ fún wa àwọn náà ní àwọ̀sọ́lẹ̀ àbùràmẹ́ àbùràmí mẹ́mẹ́.